وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال عز من قائل يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون أدعوكم الله أبا أبا ó ṣe orí ńláńlá fún wa orí kó ṣe wá ní mùsùlùmí gẹ́gẹ́ bí ohun tí a ń bá lọ láti ọ̀sẹ̀ tó kọjá aláfẹ́ sàlàyé fún wa ọ̀nà tíṣẹ̀ ìtọ́rùn ma fi ń bá ìyàwó àkọ́kọ́ kókó kàtà wá ṣe láyé tó jẹ́jọ́ bí general name fún jọ́sìn yẹn ni victor ọ̀la ẹ̀mẹ́tì ọlọ́pàá gbogbo téèyàn ń ṣe téèyàn ń dàrẹ́kì tọ́lọ́run ọba téèyàn ń dàrẹ́kì tọ́lọ́run ọba láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba láti fi rí yọnu rẹ̀ general name fún ẹ̀ pẹ́sẹ̀rò là ẹ̀láṣẹ ọlọ́run. tẹ̀bá ti gbogbo àwọn òfin tọ́lọ́run ọba máa ń ṣe náà gẹ́gẹ́ bá ti máa ṣàlàyé fúnra wa bọ́lọ̀ ń bá ní ká ṣe nǹkan kan tí ó rí yọnu yóò lọ pé torí pé ìrántí òun wà bẹ́ẹ̀. bó bá ní ká má ṣe nǹkan kan tóun obìnrin tí yóò nítorí pé ó lè kọjú wa kó obìnrin jọ lọ èyí bọ́ ti kọ́ àníwí bá fún wa nígbà tí ń sọ̀rọ̀ ọ̀run sọ nígbà tí ń sọ pa ànábì Musa ọlọ́ni wà á kí ni sọ̀láàtà lè bí dúró nítorí ìrántí tẹ̀bá omi tọ́lọ́wọ́ bá ti ń kọ̀ fún wa pé ká má mú tí ká má ta tẹ́tẹ́ hmm? tọ́lọ́wọ́ bá ń wí bẹ́ẹ̀ o ní pé òun ní kẹ́ má ṣe nǹkan yìí òun ò fẹ́ innama yuridu shaitan etí shaitan ń fẹ́ àti tí ń fẹ́ fún yín níbi ọtí àti tẹ́tẹ́ ẹ̀wọ̀n ni ayú kí abẹ́yìnà kúmùlà àdáwà tàwọ́lbàbà kó dá ọ̀tá ìkórìíra ìbínú ara ẹni kó dákalẹ̀ sáàrin yín níbi ọtí àti tẹ́tẹ́ wàyàsódàkún àǹdíkìrìlá wàlẹ̀sọ́lá kó sì kọdí yín kò bí ìrántí ọlọ́run àti pípẹ́ mọ́kẹrùn fàhàntò mú ń tàbó ẹ̀sì wọ́ bí ẹ̀rì pé ní ìsinta bá wù pé ọlọ́run ní ká kẹrùn ẹni tí tọ́lọ̀ bá ti fún wa lóore tó ṣe fún wa ìgbà táàtò dóore yẹn táàtò pààsì ní wípé bí oore yẹn bá lé wa kún níbi zikiru lára tí ọlọ́ bóore yẹn bá fi tẹ́kì wa èwe kó zikiru lá àfẹ́jù ní koran sọ wípé ya ayyuha alladhina ẹ má jẹ́ kí owó dúkìá tẹ̀ ní àtàwọn ọmọ yín kó má kọ́ di yín kò ń di ìrántí ọlọ́ téèyàn bá ti gbélé yíyé n tí ṣe ìtọ́nù fẹ́ àchífù nígbèsè ayé ọmọnìyàn ẹni tí ń tẹ̀ lọ́lọ́ òní wípé ọkàn wà ní gbogbo wa mà ẹ ó wà proven already àwọn àfáà sọ sáyẹ́nsì sọ psychology sọ ọkàn yìí kò lè wà empty tọ́lọ̀ bá ṣe dọ́kàn wa kò lè wà empty tẹ́yìn ọba ti fílẹ̀ up pẹ̀lú tọ́lọ̀ something else àtìkẹ̀ kò sọ́rọ̀ pé kò ní ìrántí ọlọ́run kò sì tún ní nǹkan mi kò lè kò lè rí bẹ́ẹ̀ ẹ̀dá ọlọ́run náà ò lè dá dúró láì má ṣe nǹkan kan onífẹ̀fẹ̀ ilé ara fún àwùlá sọ pé kólíkọ́tì nùfúùs lè tá a máa láàlì kẹ́kọ̀ọ́ nítorí ọ̀n dẹ́mi fún ni pé kẹ́mi ṣe nǹkan kan ọlọ́run dẹ́bi pé kó mọ́ sílẹ̀ ìtumẹ̀ ní pé téèyàn bá ti engage ẹ̀mí níbi nǹkan tó jẹ́ fíkírò lọ́ lẹ́yìn ìtumẹ̀ ní pé ṣe ìtọ́nà ó ṣe kó báyìí kọ́sì kò lè wà ẹ́ńtì kò lè wà ẹ́ńtì láíláí òun lè fi rí ìpè tọ́lọ́run bá sọ fún wa anybody tó bá ti dáwọ́ lé nǹkan tọ́lọ́run bò fẹ́ láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbútúlọ̀ lè wọnú àwọn triangle kan ṣètọ́nù ó fẹ́ ajá kẹ̀ẹ́nu kódà kó máa kírun ẹ́ ṣètọ́nù orí ìdíje mínísì ẹ̀ ní mínísì yóò padà lè kó sọ́wọ́ tó bá ti kó sọ́wọ́ tó lè má lè fi jáde kó mẹ́rin olùkọ́rán ti sọ fún apáwọn kékeré ìsáwọ̀dà alẹ́ ìmú ṣètọ́nù ṣètọ́nù gbò wọ́n mọ́lẹ̀ ẹ́ ó wà já kí wọn ó ní kọ́ńtró lórí wọn nígbà tó wá ṣe kí ni ṣètọ́nù fẹ́ àti ọlọ́ni fa àǹsáwọn dékọ̀rọ̀lá ṣètọ́ mú wọn gbàgbé ìrántí ọlọ́ ẹ̀yẹ sábà máa wò ó gbogbo tọ́lọ̀ ní ká máa ṣe níjọ́ bẹ́yàn bá ti ń ṣe zìná bẹ́yàn bá ti ń ṣe ṣírkù lákọ́kọ́ èyàn ṣe zìná èyàn mutí bẹ́ẹ̀ náà lẹ́sì máa rí wípé ìsúnmọ́ lọ́wọ́ bá ló máa rí kò bí àbá ṣe lọ́rùn ọba tó kàn pé àwọn náà àtàkùlà àtàkùlà ọlọ́nà ṣùgbọ́n kò tí ìyanjú ìfẹ́ẹ̀tì tí ẹ̀ṣẹ̀ tó ṣe ó ti dá sọ́kàn rẹ̀ o ní the constant and sincere tauba kọ́kàn yẹn fi mọ́ bọ́kàn yẹn bá ti dọ̀tí gbogbo àwọn nǹkan tá à ń ṣe tọ́kàn mọ́ fi ń yé lórí palẹ̀ o ní ìjọsìn mọ́ fi ń sọ àwọn èèyàn bí àbá ti ń ṣe lọ́rùn ọba yóò máa kẹrùn torí pé àwọn èèyàn gbọ́dọ̀ rí kó má kẹrùn bọ̀ kò ní ní fitness ẹ̀wọ̀n yẹn ò ní dùn yóò kàn kí wọn lẹ́sìn pé most people tẹ́lẹ̀ mi ò bá ti kẹrùn jàmá ẹ̀wọ̀n kò sí máa ń dàrùn kí tí ò bá bá jàmá yóò kàn dálẹ̀ yìí ìbọn tó kàn fẹ́ ó pé wẹ́n láti formality ni ẹjọ́ àjá kádàlẹ̀ bó bá sì kírun jàmá náà nígbà ní nígbà tí ò ní kéwù kankan ó ti ronú lọ aláàgbáre kan ló dá padà pé asáàtí wà láàrin pé mélòó láti ẹ̀kí tó bá ṣe pé mẹ́ẹ̀sì yìí ọlọ́run bá bá gbé lórí ẹni tó bá wà lẹ́yìn ìmáàmù pé tó náà bá ti gbàgbé ìkẹ́kẹ́ kọ́ náà ti sùjúdù sáárí ọlọ́run kan sùjúdù sáárí táwọn máa mú mi ní ọdún ọ̀sẹ̀ ara orí tọ́lọ́run bá ti fún wa pé ìmáàmù nìkan ló ṣe mistéèkì ẹ̀ tó bá ṣe tẹ̀yìn ó ṣe tí wọ́n bá ṣe lẹ́yìn ìmáàmù má wọlé kásọ̀ kọ́lọ́run bá gbé lórí àwọn tó wà lẹ́yìn ìmáàmù ni ẹlòmíì gan yóò sàwọn sùjúdù tó lágbàlá ọkọ̀ ọ̀tá èlò náà ara ọlọ́run ọba náà so ẹ̀mí ò lè dájú kí nǹkan kan máa wọ̀ ọba ti fi kọ̀rọ̀ánì kó fi sí ọkẹ̀ kò fi láìrántí ọlọ́run ta hán láàrin làhárà ìlàbí láàrin àtàwọn tí ò fi síbẹ̀ ẹ̀yìn tí ò fi bẹ́ kò fi pẹ̀lú kú gbọ́rọ̀ ọlọ́run ọba ọkàn yẹn ò lè wà lásán o ká wá pẹ̀lú tí wọ́n make constant effort àti ẹgbẹ́ níṣe òun gangan ní gbọ́ wọ́n tó wá láwọn orin ìwo náà tiẹ̀ lóòpẹ́ gbogbo orin tábàkọ náà àti tán fi lù sí tán bá lù sí àrọ́mù ní ṣùgbọ́n àwọn orin táà tó máa ń gbọ́ iná nǹkan kò wá nítumọ̀ kankan kò nítumọ̀ wọ́n dàbí ìtàkàn fẹ́ sọ rí ayé ẹ̀dì ní pé bóyá ní ṣùgbọ́n ẹnìbọ̀ tí wá ti ń láàká ìkò láyé mẹ́ma pé tó wà no but you should know that this is not reasonable gbàgbọ́ pé hmm, but ṣó ní ìkàmọ́ bẹ́ẹ̀ kó reasonable Because kò sẹ́yìn kan tó fẹ́ ronú rẹ̀ mọ́ nítorí ẹ̀fọ́ jìrì ẹ̀rẹ̀ yàn yóò kà wà lórí títí yóò kà sáà mọ́ mìírí náà ni then this these days nkàlùkù náà kàn sáà relax bí pé káàkà mọ́ lu purpose life life mọ́ ní purpose jẹ́ kan náà ó kọ́mọ̀ dáadáa ní ìfẹ́ ẹ̀rì pípọ́ dáadáa àwọn èèyàn tí wọ́n sí yọ́sẹ̀ fún nǹkan àwọn èèyàn kọ̀wọ́ mọ́síláṣí yìí sì wọ́n ní ṣọ́ọ̀tì ní kàókẹ́ tí wọ́n náà ẹ̀sẹ̀ máa sọ fún pé wò lè fi ṣọ́ọ̀tì kàókẹ́ tí wọ́n náà ẹ̀ẹ́ èèyàn já sẹ́wọ́ ó sì gbóhun sí bó ṣe mọ́ní devotion láàárọ̀ pẹ̀tọ̀ ọlọ́run tá ń ṣe yí náà ní sí ọpọ̀ pàlùbákà sí kìnnì ẹ̀yẹn jálàájà ń tọ́tí ọ̀nà tó sáàdá pẹ̀tọ̀ ọlọ́run dákùn ẹ̀kọ́ ọtí káńtà yìí pàlùbákà pàlùbákà báwò ẹ̀yẹn ta tẹ́tẹ́ bàbá jẹ̀bú ní sọ pẹ̀tọ̀ ọlọ́run èyí tí mo fẹ́ tà yìí ẹgbọ́n ọlọ́run èyí tí mo pátápátá àwọn èèyàn kan tí ìtì ọlọ́run bí ó tà ní kí ló sábẹ̀ ní pé òsàlẹ̀ ìdẹ̀ ìrànlọ́bá pẹ́tọ̀ mo tó fẹ́ gbégbèsẹ̀ kan o fún ẹ̀kọ́ lóòótọ́ bá wúlò kí lórí fi dámi lóhun bẹ́ẹ̀ náà láàrin náà sọ́lọ́ ni pé you only consult him when you need him so bẹ́ẹ̀ kọ́ ṣẹ̀tọ́nù ti take over ọkà àwọn èèyàn and tá a bá make a conscious effort a kàn máa complain náà ni o kò kan ọlọ́run o ìpẹ́yẹ pé yọ ọlọ́run náà pé nàìjíríà tọ́ bí ó òfin nàìjíríà sọ́ọ̀tù tó àìsà ẹ̀rú mọ́ àbí wọ́n sáàkó tó wà láti ní Venezuela kò fẹ́ lónú tọ̀ nígbà tán kọ́ àwọn èèyàn lẹ́rú kí ni kẹ́rú wí nàìjíríà tọ́ọ̀fù nàìjíríà tọ́ọ̀fù tó bá wọn o bó ṣe tọ́ọ̀fù tán náà ó sì ń gbọ́ orin náà ó mérí bó ṣe tọ́ọ̀fù tó náà ń kọ́ oṣù tó fi èsì sókí gbé fóònù gbẹ bó ṣe tọ́ọ̀fù tó náà ń òun fọ́lò ní Hmm? so ṣètọ́n nítorí tóbi ṣe nílérí ni pé làákò jáde aláhùn sọ̀rọ̀ ọ̀tọ́kùn mùsàkì na ọ̀nà ọwọ́lọ́ tí wọ́n fi dọ́dọ̀ rẹ̀ máa jòkó dì wọ́n bẹ́ẹ̀ ọ̀lá ó tún jòkó dáwọn èèyàn ó dáwọn èèyàn o nísìnyí báyìí kọ́dà á ta àwọn ni wo ọtí igbó ìgbúrọ̀ kò sí wúlò kan ẹ́ náà kẹwàá sọ́bẹ̀ lóòrùn bá dùn orin rẹ̀ ẹ́ àátún wá ń fò mú tẹ̀ débi pé àwọn èèyàn tán balẹ̀ jẹ́ láàá lówó wọ́n ni wọ́n sí mo nìkan nìkan lówó yóò sọ dìdìrín dúró mu dẹ̀ lóde yẹ́sẹ̀ jẹ́ tálíkàbọ̀ kó sì tó ní kókó kó mọ wọ́ta rẹ̀ náà àbẹ́ ìbájẹ́ tálíkà sọ pé kí n mọ̀ wọ́ta ara yà mùsùlùmí ká sọ pé èmi ó múrọ̀ wọ ní ró mo dẹ̀ wúwà yìí bẹ́ẹ̀ kí ẹ̀ jẹ́ nù bọ̀tẹ́ ní bọ́dì ẹ̀ bá sàtìrì kẹ̀kẹ́ sí náà ní pé ah náà ó ti wà successful kìíní successful kìíní tó bá nǹkan ṣe kílẹ̀ ayé jẹ́ kọ́nà kó sàlékún kó mú adó alhamdulillah salatu wa salam ala rasulillah Qur'an tó ń wọ́n wa ni yábàá ní Adam ẹ̀yọ́ màánú bí Adam láyà sílẹ̀ nákùnmù ṣẹ̀tọ́ ẹ mọ́ yìí kí ṣètọ́nù fìtínà yín kókó wà lábá yín gẹ́gẹ́ kàmọ́ àkọ́jà àbáwẹ́ fún nàìjíríà ẹ bó ṣe máa wọ obìnrin méjì kúrò láti jẹun ó mú wọn kúrò kí ló ṣe ń kọ̀ wò ìyá ń gbé wà ánìwò máa ń dìbà sáwò máa aṣọ táà méjì wọ ṣètọ́nù make attempt àti jẹ́ sọ bọ́ lára wọn ó bá sọ kúrò lára wọn hmm? líyìí ọmọ sọ àti ìmọ̀ ó fẹ́ fi òwò àwọn méjì hàn wọ́n tẹ́lẹ̀ ní tàbí maka àyà yìí ṣàpé tẹ́lẹ̀ yìí èyàn ma òkú bá rí tọ́yà mẹ́ta fọ̀ ní bọ̀ reality ni gbogbo nǹkan tí ṣe ìtọ́nù ń try láti àchífù báyìí ni pé káwọn èèyàn má wọ̀sọ̀ sẹ́mà káwọn má wọ̀sọ̀ náà ni ó fẹ́ sọ wọ́n ju ẹ́ in the name of fashion in the name of culture in the name of design in the name of kíní kankan má wọ̀ sọ ó fẹ́ bú aṣọ lára wa ọlọ́dẹ wọ́n nù wa ọlọ́dẹ wọ́n nù wa èyàn ó wọ́ sọ nínú kó pé nísìn yóò bọ̀ dé ibi bàrádì ni in the name of àmọ́ndínṣẹ́ tó bá fẹ́ wọ́ sọ yóò yà sọ àkísà ni ó wọ́ ẹ̀yìn tí ò bá wà àkísà náà nǹkan kò ní wọ̀n kankan èyí tó náà ṣe yẹn kọ́kọ́ àwọn tí ń kọrin náà nǹkan òun ló bọ́ sọ kalẹ̀ báyìí wé mo ti fi sọ sọ́ra kí pé ṣètọ́rùn dẹ̀ ló dédé kan fẹ́ sọ wọ́n di dèdè rìn ó fẹ́ sọ wọ́n di ẹranko ọlọ́run dẹ̀ wọ́n nu wọn fútọ́ ní tó ṣe fáwọn òbí ọbaláyé Adam ọlọ́run wá sọ fún wa pé ń jẹ́ ṣètọ́rùn bá fẹ́ sọ̀yàn nù èèyàn ò ní mà pé òun ni ọlọ́run ìnáwó yàrá kọ́ọ̀lù wúwà wákọ̀ bí ìlú ẹ̀sùn látara ọ̀nà ṣètọ́rùn òun àtàwọn ọmọ ogun rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ àtàwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n rí níbi tẹ́yìn ò ti kìí ṣe yìí ni wọ́n wà tẹ́sí wọn àwọn lórí yìí tó ń wọ́n fẹ́ nǹkan sí yìí ẹ̀ mímọ́ ẹ̀ mímọ́ kùránì wá fi kún ìta ń lọ ní táàsì ti kọ̀ntínú ọlọ́run ní iná ẹja aláṣẹ́yà dínà láwùyá ìlẹ́dínà láyòmínà agbéṣẹ́ ìtọ́nà àtàwọn ọmọ ogun rẹ̀ kalẹ̀ kán máa jẹ́ olùbáṣe fáwọn tó bá gbọ́lọ́wọ́ bàbọ́ ìtumọ̀ ni wípé bẹ́ẹ̀yàn ò bá ti sí ní sáìdì èyàn ló dájú èyàn ló dájú and ó sì lọ́nà ẹni gbogbo àwọn nǹkan tí ṣe tọ́fẹ́ sí wọn pé ó fẹ́ káwọn nǹkan lù glamorous fún wa káàkiri tó bóyá nǹkan wà ókè ó gba àwọn tẹ́lẹ̀ kó wà ókè wọn wà ókè o wàláhì ṣẹ́níjọ́ tí ó bá kàṣẹlẹ̀ tálà tó máa ń mọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ kó wọ́n lówó gbé chéènì sọ́rọ̀ nínú ẹ̀kan ń bá depression fa inú orí odùn tó bá dáwà nìkan ní reality ẹ̀bọ̀ tẹ́ yíò mọ̀ social media jẹ́ kó jọ bí pé nǹkan lọ dáadáa àwọn èèyàn nọ́mà ọ̀ kìí sàìmọ́ lówó lójú máa lílówó yẹn gangan kò jí ká nọ́mà depression bẹ mental disorder bẹ gbogbo ẹ̀ bẹ ohun tán náwó lé lórí náà ọlọ́run bẹ oògùn tán ló òun náà wọ́n fi ní di drug àti máa fi bá láìpù lọ wọ́n wá create artificial castic fún drug yẹn ẹ́ so nǹkan tí ń gbé gbé ayé wọn nọ́mà tàwọn táwa wá nọ́mà tó bá wo lówó ọ̀pá tó wá envy wọn

bọ̀ torí pé àwọn èèyàn ò mọ báyìí kìíní ẹ̀ irú ẹgbọ̀dì tó bá jẹ́ mùsùlùmí tó bá súnmọ́ lọ́wọ́ ọba ó sì lágbára ọ irú nǹkan tó ń bá bá fà tó lè rí yí ẹni tí ọba lọ́wọ́ ọba bò lè dúró ti yóò commit suicide ẹ̀gbọ́n yóò commit suicide òun lòyìnbó òfin lágbára ẹ̀ kò lẹ́nu bàbá jó òyìnbó kà nàìjíríà ní ìta bá báyìí tọ́kọ́lọ́ ọba kó mú wa dún kó fún wa ṣe kó gbàṣẹ́ wa kó mẹ́ẹ̀kì ṣe ìtọ́ àgbà wa mú bàbá náà láti ojú kúrò bá nàbàdà ìsàrè dáná wọ́n bí lánàá ilẹ̀ tó ń kọ́ra ọ̀gá ìlà àtọ̀rọ̀ àwọn kúrò láti ọ̀gá sí i.